tá a rán ìdájú pé ó pẹ̀sẹ̀ mọ́lẹ̀ kò ní apọ́lọ́jì fún ẹ̀yà ẹ̀sùn Islam kò ní apọ́lọ́jì fún ẹ̀yà kankan kò ní má bínú ẹ̀yà kankan ẹ̀kọ́ fẹ́ bínú kò bínú kó làwọn olùdíje wọn máa rẹ̀ wọ́n ti ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ náà àlàyé ti sọ ní àgbẹ̀ apọ́lọ́jì fún ẹ̀yà àbẹ́bí ọlọ́run sálàmà àbẹ́bí ó fẹ́ ìyàwó Aisha ó sọ ìdíjú rẹ̀ ní ọdún mẹ́fà. ó sì wọlé tọ́ ní ọmọ ọdún mẹ́sàn-án. a ní má bínú fún ẹnì kankan. àmọ́ ẹni tó jẹ́ mùsùlùmí a ní àlàyé fún un. olùkọ́ lè bẹ́ẹ̀ ah, rúkọ́ àkókò rẹ̀ wá ní bá náà ní ọdún mẹ́fà. àwọn abẹ́rẹ́ yìí pé báwọn ṣe rí bí ìkọ́ni wọ́n ṣe rí níbẹ̀ yẹn. bá a ṣe máa ń dàgbà ní ìlú kọ̀ọ̀kan àti ní àwùjọ kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn. ní generation ọ̀gbọ̀ọ̀gbọ̀ ayípadà wà lọ́wọ́ láti àwọn tó ti lọ ayé níbi ọgbọ́n àwọn sẹ́yìn àdúgbò bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń dàgbà kọ́lá wà dàgbà ní. kébò jẹ́ pé bí àlàáfíà wọn ṣe rí nìsín àwọn bàbá ńlá wọn ló ti lọ ó tún bẹ́ẹ̀ tààtì wa onídìgbà náà àjẹmá gíga gbogbo ìdẹ́kùnrin náà òkèrè tẹ́bí lọ́gbẹ̀ nínú ètò ìṣẹ̀mí ní ìlú sílù àbí ìgbàgbà ẹ̀rọ̀pọ̀lọpọ̀ rẹ̀. so nígbà ayé àbẹ́sọ̀rọ̀ bá lọ sọ́là ìyàwó àìsà gẹ́gẹ́ bíbí sọ wípé tọ́mọ obìnrin bá ti dọdún mẹ́sàn-án ó ti dópin nígbà ayé òkè wọn èmi láǹfààní ìwé ẹ̀ka láti gbé lọ́wọ́ àwọn ọmọ lábáwá òkòtò sọ̀rọ̀ nítorí àná dèmí gẹ ìbálòpọ̀ ọdún mẹ́sàn-án ẹ̀wọ̀ olùjáì olùwàlọ́dún yóò tún wú so máa pé generation the generation tẹ̀lẹ̀ wọ́n tún ti ń dínkù ìgbàgbà ọlọ́run láti ìgbàgbà o ọdún ah, tó ti pé ẹ máa ń pàlú mi orí ọ̀nà kẹlúkẹ lọ́dún tàbí iye ilé ìtọ́jú rí lọ́wọ́ pẹ̀lú àti tó ọlọ́run dá bá so nígbà táwọn ìjọba sára ń lò gbà tó bèrè bá ti kọ́ ọmọ ọdún mẹ́sàn-án nígbà ayé wọn ó tó èlò ọkùnrin. ẹ wá máa wọ àbò sí àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí lágbàáyé lónìí náà ẹ lọ wo west ilé ìtàkùn yẹ ní ìfowópamọ́ bọ́mọdé ìfowópamọ́ bọ́mọdé ìfowópamọ́ ọwọ́ dàgbà ní dàgbà tó kéré wọn yìí o tó má ti pé ìyọmọ ọdún báyìí ó ti tó ẹ̀yìn ọkùnrin látàkì ní pẹ́sẹ́ntì wọn tá à tó lọ yìí àní ìfòjọ́ ti pé oníṣẹ́ ìfò wà onítẹ̀sí wà ní ìlànà tí àwọn wíyẹn lásìkò yìí ọ̀fíìsẹ́ǹtì ó lè má dé ìwà náà ó ti dé ìwà náà ó lè má dé ìlú wọn náà bí àbàlàbí oníkàlùkù ti ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ so àdúgbò wa lọ sálà àwọn àbọ̀ àti dáàbò pé òjíṣẹ́ ọlọ́run yá ni kí ló fà á tó fi dápẹ́ ìdàkóso ìdìbọ́lẹ̀ wa ń ṣàlọ́dún mẹ́fà ọdún kẹsàn-án ni wọ́n tó wọn lẹ́kọ̀ọ́ ó ní pé ọdún mẹ́fà yẹn kèrè sí ìdí ẹni ọkùnrin nígbà bẹ́ẹ̀ tó lọ sí pé ilé ìjọba kọ́ wa àti ìgbẹ́jẹ́ ìdàkẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àmìsẹ́gì tí ò ti ti di tí ò tí ìjẹjẹ ọkùnrin á ṣe tó yìí bí rẹ̀ kálẹ̀ ṣùgbọ́n kò ní ìtì lọ́kọ láyà láàrin òun àti ọkọ rẹ̀ tí ó fi di ẹ̀sùn ọkùnrin tó ọdún mẹ́fà tó fẹ́ kì í tí ìjẹjẹ ọkùnrin ọdún mẹ́rin wá ní olójẹjẹ ọkùnrin o ọdún mẹ́sàn kìí ṣe wáyé àmì nígbà náà gbogbo ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá ti fọ́n mẹ́ta wọ́n ti di ẹ̀dẹ̀kùn ẹ̀dẹ̀kùn ilé àkójúwe menstruation náà bẹ̀rẹ̀ lọ ṣe ní nàìjíríà àbàdàn kọ̀wa kí ni éèdì ọmọbìnrin tó bẹ̀rẹ̀ menstruation nàìjíríà tó afẹ́fẹ́ bí ẹgbẹ́ mẹ́lòó ni obìnrin bí ẹgbẹ́ mẹ́lòó lẹ́yìn nine àbí ọmọ ọdún mẹ́wàá náà mẹ́ta ọ̀dà ọ̀dà ọ̀dà ọmọ ọdún mẹ́wàá olùsè sọ́bì ń gbé sábàbà pé áfíríkì kan máa fọ́ ọdún mẹ́wàá àbọ̀dún méjìlá sọ́bì ń gbé gbogbo ọmọ ọdún méjìlá sábà ni wọ́n ti di ẹgbẹ́ ọkọ̀ tí wọ́n lọ lé ọkọ̀ sọ́bì ń gbé gbogbo ọdún méjìlá náà máa ti so ṣùgbọ́n nígbà ayé àwọn ìyàwó aisha ọmọ tó wá ti pọ̀ ọdún mẹ́sàn-án nígbà ayé wọn ó ti tó ẹ̀yìn ọkùnrin so ìgbà táwọn sọlá àrùn àtàlà tó ṣe so kéèyàn ẹ̀mí kéèyàn sáà níbi nìkan láyé ìsìn gẹ̀ẹ́gẹ́sẹ́ èyí dáparò eighteen years eighteen years eighteen years yẹn ní ayé ìsẹ̀lọ́pàá ọ̀dẹ̀ ìlọ́wọ́ Eh, máríjẹ́kú èjì wọn kò ju twelve thirty lọ. ó ò sọ pé kó lọ fẹ́ tí wọ́n sọ pé tọ́máàtì tó èjì yẹn ó ti tó lọ́dún. so ó ń bẹ nínú àwọn sábà tó ti lọ tó jẹ́ pé láàrin òun àti bàbá rẹ̀ ọdún mọ́kànlá ní bẹ́ẹ̀ Abdullahi ibn Amr ibn Al-As Abdullahi ibn Amr ibn Al-As àbẹ́lẹ̀ òun àti bàbá rẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ èyí tó fi èyí tó àbá rẹ̀ dúdú lọ kò ju eleven years lọ Abdullahi ibn Amr ibn Amr àríyá ìyá ẹni tó ti di gbàgbá ìyá àyà sọ́pẹ́ gbogbo èjì ìyá àyà ojú twenty one to twenty years lọ so ọjọ́ mẹ́lòó ni ọkọ́kọ́ bí ọmọ tiẹ̀ tọ́mọ tiẹ̀ láti wá bí wọn kí wàá tún sọ fúlẹ̀ so kẹ́lẹ̀ ẹ̀kọ́ ló sọ fún wa pé ẹ̀ ẹ̀ wọ́n to minor wọ́n ló pè minor ọlọ́pẹ̀ ní minor so éèjì tí ẹ̀mọ́ ń márì ọkẹ̀ ní ìsìnkú gíga nìkí ni éèjì márìjì obìnrin àwọn obìnrin kí ni éèjì márìjì obìnrin kò ní éèjì ẹ sọ̀rọ̀ twenty one òní éèjì márìjì obìnrin ẹ̀ẹ́ twenty one olúwa nù lọ́wọ́ ìpàdé twenty one okay very good ẹ ṣe lè láwọn làkàrà wọ́n ní twenty one ló wà ní mọ́tà ní nàìjíríà tí máa fi ọmọ eighteen years mo kàn o àwọn olùdókòwò e. wọ́n yà alhamdulilayi wọ́n bá rẹ̀ kọ́ sí tí máa fi ọmọ eighteen years látòjúwe kẹ́ni ká lọ sí mo fẹ́ mo ṣe marriage to my love sọ́mọ eighteen years dáhùn. bọ̀ tí ń kẹta kọ́lẹ̀ ní òwe ní ẹ ojú wa làwọn àánú òwe rẹ̀ náà ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ní òwe tẹ̀lé kò sí ní ṣílá mi bọ̀ kẹ́lẹ̀ kan sọ pé ọmọ ọmọ twenty years minor lọ́dọ̀ ti ẹ nìyẹn ok twenty one years ló wá sọ yẹn obìnrin ní ìwà ní mò ń kàwé lọ́wọ́ mò ń lọ́wọ́ twenty six wáyé ṣe máa rí sáàgbé lọ́kọ́ tù tó tù so so àdúgbò náà ah ní lọ́yẹ̀ bẹ́ẹ̀ nìkan nínú tó ti ta tí ò ní ayẹyẹ ló kọ́ láti àpòyí. òtù lápọ́wọ́ ti bẹ́ẹ̀ nìkan gẹ́ àdìsọ bá sáwọn kì ṣe oníwà tí wọ́n lọ́wọ́ kí èsì dẹ̀ ní ọkùnrin ara rẹ̀. ṣé àgbàpọ̀ ìbẹ̀rẹ̀bọ̀ wọ́n tó jẹ́ mùsùlùmí gbọ́ yé wípé generation to generation difference máa ń wà níbi bá a ṣe ń dàgbà àti bá a ṣe ń parí fún àwọn ọmọ ní àgbóyè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ náà. ìbéèrè ní ìlú àti pálíṣẹ́ ìyá lè mú kéèkì ní ọ̀rẹ́ àjẹ́ tó jẹ́ mùsùlùmí tó lè mú kéèkì lọ́rẹ́ ó náà ni àmọ̀mú ní ọ̀rẹ́ ayò láàyò tó ti wà náà Quran wípé a gbọ́dọ̀ mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ ayò adéjọba alájà ọ̀hún adéjọba ọwọ́ ọdún alájà lọ́wọ́ wa adéjọba alájà wà ládùúgbò ọdún ọdún lọ́dún tètè wọ́n pé ọ̀rẹ́ ayò pé ẹ̀rọ mẹ́fà àti ìbò nílẹ̀ ẹ̀rọ ìbílẹ̀ ọ̀pá jẹ́jẹ́ tó àwọn ọ̀rẹ́ àpáyé kó ló fẹ́ fún ọ́n so àbúrò wọn ní ọ̀rẹ́ ayò obìnrin mùsùlùmí tí lè fọwọ́ ọ̀fẹ́ ọkùnrin tí kéde mùsùlùmí aráàlú ó lẹ́tọ̀ọ́ kọ́kùnrin mùsùlùmí fẹ́ obìnrin tí kéde mùsùlùmí kò léwu ó lẹ́tọ̀ọ́ tó lè rí ẹ̀dá so mọ́wùlẹ̀ nílẹ̀ sáfẹ́rù wà. oníbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ Eh, ìyàwó tí ọkọ rẹ̀ tó lọ síbi àwọn àlàyé méjì ìfẹ̀sìn náà gẹ́gẹ́ bí àwọn olóòkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. pé kí ni kí ló rí náà ṣe? àwọn ìfẹ́ra mùsùlùmí ìsáàmù ìlànà ìsáàmù ni wọ́n fẹ́ra wọn. wọ́n á pé ìtọ́kùnrin ẹ̀ ń ṣe tó ti dé lẹ́nà tó ti tó lẹ́kùn ẹ̀ bọ̀ ó bèrè lọ bá àwọn afá àtàwọn aláwùjọ ó ṣàlàyé ìfẹ́ tó máa ń ṣe gẹ́gẹ́ fún wa. tẹ́ bá ti ṣàpèlẹ̀ pé ẹ̀bọ̀n tí wọ́n lẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ọkọ̀ òkú lórí ẹ̀ sábà pàṣẹ tí ọkùnrin yẹn sábà ẹ̀ bàjẹ́ obìnrin yẹn lẹ́tọ̀ọ́ ó wà lọ́dọ̀ ọkùnrin yẹn máa fásitì yóò bá nìka nìka yẹn máa break ọ̀tún pátákálì tó bọ̀ kóbìnrin yẹn máa dá break nìka yẹn tó lọ sọ́dọ̀ àwọn àfà àbúkú lọ ṣẹ̀yà pọ̀ lọ́jà àbá ó sọ pé ọkọ̀ mi máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí wọ́n pè é wọ́n dẹ́rẹ́ àgbẹ̀ kan fún ọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin ò lẹ́tọ̀ọ́ ó wà ní abẹ́ rẹ̀ ọlọ́wọ́ àná. wọ́n ní ìgbàdá sọ̀rọ̀ àbúrò àdá àti ọ̀rẹ́ wọn sagbara náà ìpè tó sun inú yàrá kan náà dédé yàrá kan náà ni wọ́n jọ sùn àtọ̀rẹ́ àtìyàwó àti ọkọ dédé yàrá kan náà ni wọ́n jọ sùn ní àtìyàwó. rárá o wọn ò lè yàrá kan náà. sẹ̀gbọ́n àti ọdún ìbára lè jù èrò ti yàrá ìyàwó yẹn lọ́kọ́ lọ sùn lálẹ́ tó láti láyè ìbánisọ̀ sọ̀rọ̀ láti bá dájú àbíkẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ àyà tó wọ́tá àbúrò ìgbà so kọ́lá ìgbàlẹ̀ ìgbà tó rúmù yóò sọ̀rọ̀ tí ìbá jẹ́ ọ̀rọ̀jọ́ so lẹ́yìn wọn lẹ́yìn lọ áfíríkà ìlànà láti fún ìwé fún ọjọ́ sí ara pẹ̀lú ìyàwó ìyàwó tó fi lọ àrà èyí sọ̀rọ̀ ẹgbẹ́ lé o. wọ́n ní ojú wo ni ìṣẹ̀rí àbúwo áfà àti àti wà lọ́sùn kùrà á ti pé tọ́ nínú ẹ̀sìn wọ́n fi ṣe sọ́nà fọ̀ọ̀sán lẹ́nu nípa káwọn ṣe ayẹyẹ náà wọ́n bá parí ẹ̀kọ́ ṣe sọ́nà fọ̀ọ̀sán àfihàn ọlọ́wọ́ fọ́kọ́ wọ́n ní nǹkan tó dáa láti wú àwọn akẹ́kọ̀ọ́ lórí nǹkan tó dáa so nǹkan tó dáa akábáṣe ó wá kù sọ́wọ́ pé kí ẹ̀ ṣe ń bẹ̀ báwo ni kì í ṣe bọ̀ pé áfíà wọ́n ṣe áfíà wọ́n ṣe ẹgbẹ́ báwọn ọmọ sí ìdàtọ̀ burú mẹ́rin nínú ẹ̀sìn láti wú àwọn ọmọ tó wọ́n kẹ́kọ̀ọ́ lérí láti àfihàn ẹ̀kẹ́ tí wọ́n kọ́ nínú ọmọ àtàkì pọ̀pọ̀pọ̀lọ̀ bọ̀ sílẹ̀ ń ṣe bẹ̀ obìnrin àtọ́fà fúlàdà ẹ bá jẹ ìgbà lílì lẹ́nu bá lílì lábẹ́ bá fúlàdà àwọn fúlàdà lóòótọ́ ilẹ̀ ń ṣe lọ́nà tí ó lè kíjẹ tí ó bàdà pọ̀lọ̀bí ìbá rẹ̀ fúlà so ọba nípẹ́ ìkan dá ó wá gbogbo wo ló ti wá ṣe nǹkan yẹn tó òfin ní kọjá ìmọ̀lọ́lọ́sùn parí ìpàdàwíyà parí ìdájí aṣe àpà fún wọn tí wọ́n fi òkè ìdàgbẹ́ tí wọ́n ti kọ́ mú dáre kéwú ló kakọ̀ sí dáa tí wọ́n fi dùnú hàn ẹ̀ńtà wa náà dùn àwọn ọmọ wa lélẹ̀ wọ́n ṣe ra lójú ọ̀nà tọ́lọ́ ọba sí ìtàn tí òwúrú mẹ́ sí kò tako àwọn àgbà afá alágbàáyé wọ́n ní kí n tó dáa tá a fi lè pa ẹ̀kọ́ lẹ́sẹ̀ àwọn ọmọ kéékèèké bí àwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ ṣùgbọ́n bí àkíkọ̀ ti dáa tó yẹ tí ẹ̀ bá lọ pé gbogbo eléré wá ó tó wá gbé ọdún sórí débù ṣe àpapọ̀ kọ́nà ní ti ẹ̀ dáhùn oṣù kẹrì tó bí àti dá àtàwọn dáre tí ẹ̀ bá lọ sí nǹkan tó jẹ́ nǹkan tó yẹ máa tó takò àbí tí àdúgbò bá sọ́ra tó takò èyí ó bẹ̀rẹ̀ rẹ̀ òun tí ẹ̀ mọ́ ṣe so àtẹ̀mọ́gbútó àwọn ọ̀gá bá fẹ́ ṣe mẹ́rin á gbìyànjú ayé ọkùnrin ayé obìnrin ó wà lọ́kọ̀ mọ́ máa fẹ́ lọ́wọ́ àwọn àkọ́kọ́ ni kí wọ́n náwó ṣùgbọ́n kó má ṣe ìpìlà wọ́n ti gbé ọkọ̀ pẹ̀lú bí wọ́n ń tẹ̀lé o wọ́n ń dàpọ̀ so wọ́n ẹgbẹ́ báwo pé ilé tí orí dídòwó ẹgbẹ́ gbàgbé tẹ̀lé làlọ́ àwọn èèyàn so táwọn ọkùnrin wá tó kùnrin tó bá fíyà bí ara obìnrin dára ara wọn ẹ̀sà wọ ọ̀nà tí obìnrin dàbẹ̀ ni pé ẹgbẹ́ sílẹ̀ kùn lẹ̀ fún agbóró èyí tí ẹ̀ ó ti kíni ó sílẹ̀ sílẹ̀ ní alẹ́ sílẹ̀ àti ìgbò tí mùsùlùmí bá ń ṣe abúlé mọ́sọ́ra fún ìsìn sọ àkàrà àpàdà àti ìdájọ́kọ̀ báyìí àwọn obìnrin àwọn ọkùnrin wájú ó ti ẹni sí tí mo bá sábà sì béèrè pé abẹ́gbowó lọ́wọ́ wọn fún ìdàgbàsókè ilé ẹ̀kọ́ àwọn obìnrin lè bẹ̀rẹ̀ àrẹ́ra wọn káwọn ọkùnrin náà ń gbájú wájọ́ àfihàn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tí àwọn sẹ́rẹ́ lè tó bá ṣe gídé o bá béèrè bẹ́ẹ̀ àbáwọn àgbà wá tẹ̀rọ pé nǹkan yàrá báwọn ọkọjà ẹnu àná ẹnu àná mi náà ní pé ká má bá jẹ́ èèwọ̀ kí ẹ̀rí wà lórí pé èèwọ̀ tó dé tó jẹ́ fún wa. wọ́n ní títẹ̀ fún àwọn ọkùnrin pé tí ó dí obìnrin náà lọ́wọ́ láti tẹ̀lé bá mi ṣùgbọ́n wọn ò só lẹ́nu papòrà àwọn onímọ̀ gbà yí pé torí pé àwọn obìnrin ẹ̀mí wọn ó fẹ́lẹ́ wọn lè hó da wọn náà fi sọ bẹ́ẹ̀ fún ọdún tó tẹ̀lé olùsítẹ́ so mọ̀ pé wọn ò só lẹ́nu papòrà ó túmọ̀ sí pé tábàárà nìkan ni wọ́n ti ó sọ́ọ̀mù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ wá mìíràn wọ́n kì í jẹ́ káwọn obìnrin náà ó ṣe kí ni o torí pé lábẹ́ sáàtò sàrí àṣ lábẹ́ ìtìlẹ̀mù gbẹgbẹ alálẹ̀ gbẹgbẹ ẹni pépè obìnrin sábà ní owó ti ara o ṣùgbọ́n nínú ìgbà tó ti kẹ́bílẹ̀ yorùbá ni pé tọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní kí ẹmọ́tẹ̀ ló kùrọ̀ ìkírun tó kùra kò ní kí ẹmọ́ kírun tó kùra wọ́n máa àwọn obìnrin wọn kírun tó kùra wọ́n fẹ́ wọ́n sunkún bìkan tó wọ́n ti gbà fẹ́ kírun tó kùra ilé ẹ̀fẹ́ tó ẹ̀ wọ́n ẹ̀ka rẹ̀ ìbáraẹni sáà tó yàrá yà lábẹ́ ìdáàbòbò tó lè bí ìjìnà. wọ́n ní ẹ̀rí wo ni àwọn ìfún bóyá yà yàrá lórí ẹ tó ṣe pé ìbejì òun náà lẹni náà ló ní ọ̀la tó wáyé lẹ̀ ń bọ̀ ká yé ní fẹ́ẹ̀sì bí ó lẹ̀ ń gbọ́ sórí náà yé ní pé à ìjọba ìdí àwọn àti ìgbà pé àwọn ẹ̀rí wo làwọn ṣe àṣàrọ̀ sí àwọn ọmọ kàṣí pé à ìkàbá ìrọ̀lọ́ ti wá lọ ayé àbáyé. Náà jìbìtì ọlọ́pàá ṣe So àkọ́kọ́ àríra ìyá àkàtọ̀lá olùbẹ̀yà. Títà rírà ọlọ́pàá ti ní ẹ̀tọ́. Gbogbo tó wà lẹ́rọ títà rírà tó tẹ́lẹ̀ mú rìbá bá ìṣẹ́ dájú ẹ̀ èyí ó jìnà jù. Wáyé ló ti tọ̀ fèfè àtàwọn áyà tó sọ̀rọ̀ nípa ìmọ̀ wàlátàkùnrin àwọn alákùnbáyé lẹ́kùn bẹ̀rẹ̀ ẹ̀rọ jẹ dúkìá nílà ara rẹ pẹ̀lú àbòsí so àwọn àyà yìí ó bá lọ ní ẹ àṣìṣe adàkìtà sí àwọn òtúbá pẹ̀lẹ́gbọ́n ìdẹ̀ ń gbọ́rọ̀ yìí ó tọrọ àforíjì kó túnmọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀pá àtà ìròmìnà dá kábà làdá tara ẹ bá tún bá bí ẹsẹ̀ bí ẹni kókò dá ẹsẹ̀ nílẹ̀ so kó tún bá tún bá ìṣẹ̀lẹ̀ ọlọ́run fi orí ti wọ́n ní gẹ́gẹ́ bí adébá sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ pé ká máa ṣe àmójútó fúnra wa wọ́n ní ẹjọ́ wá jẹ́ pé ìka tó fi adígbó ń tẹpẹlẹ náà kẹyìn níbi tí ó ti dé àbójútó lórí àti ó ti wá mẹ́ka wà sí ẹni tí òbí túmọ̀ pé àwọn ìbá ti gbé ní ilẹ̀ yóò yóò tó jí mi náà yìí kò sí pé ìwà ìmọ̀nà wà kí láyé ti fún ẹni bẹ́ẹ̀. ìwọ́n ti tó wọ́n náà ń gbé ìgbà ìgbé ká mọ irú kí lẹ́yìn lẹ́wọ́n ṣe. torí pé ìgbà míì ìdájọ́ máa ń tètè ọlọ́dún wà tó tún sọpá àmàrà a sọ pé èyàn máa fẹ́ ìyẹn lówó kófí sòwò yóò wà fún ẹ̀jẹ̀ àkọ́kọ́ ẹ̀kẹ́ fún a ti fẹ́rẹ̀ ẹ̀mọ́ fúlówó ẹ̀rọ bọ́lá ní àbúrò fáwọn òkòkò ní ìwò wa tó ti jẹ́ ìmójúkò ṣùgbọ́n èdè ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà mùsùlùmí akékèé kí ń sàn nínú òwò méjì nínú òwò kan náà lẹ́ẹ̀mejì tó tẹ́ ìpàdé tí wọ́n ń jàǹbá o lè mójúkọ̀ fún ọmọ wa kẹ́kọ̀ọ́ nípa ro rẹ̀ ìyẹn lè mójúkọ̀ fún àkọ́sí bá wà kẹ́kọ̀ọ́ nípa ìbámu dá ọ̀pọ̀ pẹ́jọ́ owó ṣíṣe ti dà tó bá dà sọ fún káàkiri òbí ọ̀gá tó tá bá mọ́lú kẹ́kọ̀ọ́ ìjà mọ́lú Oníbèjì kọ́lọ̀ bá àtàrà ní àfáà ní ẹ̀sùn lórí ìgbé báwo ni obìnrin tó dẹ̀ pọ̀ láti wà nílé ọkọ ti fẹ́ di ilé rẹ̀ jẹ́ tó fẹ́ jẹ́ kí òun ní ọjọ́ iwájú tó dáa. wá ní pẹ̀lú ìlú tí òun àti àwọn ìrírí tó ti ní òun rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n jẹ́ aláboyún àti aláìmọye ọkùnrin ṣùgbọ́n aláìmọye ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin pẹ̀lú àwọn ìrírí òun ti lé ìrírí ọlọ́pàá bá fa obìnrin àrẹ sọ̀rọ̀ ọlọ́pàá bá fa ọlọ́pàá arákùnrin àrẹ àti ibùdókọ̀ ayé àti àwọn obìnrin mùsùlùmí tí wọ́n kò bá ta sí ọ̀pọ̀. wẹ́n nàfi àmì fún wọn tó máa ń gbọ́ mi òun wí pé ilé ọkọ̀ tó bẹ̀rù ẹni lójú pọ̀ ní àwọn ọkùnrin èyí tó pèlè kan bùkátà sí ó tó márì òun ni ó sọ̀rọ̀ sí à ó pèlè sẹ́ta ẹ̀gbọ́n má wo nọ́mbà ó yẹ pé ẹgbẹ́ òfẹ́ ẹ tí ó dá ó yẹ kó fẹ́ ó yẹ lọ́ba síbi ìlú òbí ọ̀sẹ̀ mọ́tò orí lọ́ba síbi ìyẹn lọ́ba òrẹ́ fẹ́ ara ọdún sẹ́ta ọ̀gbọ̀n ayé ìṣòṣèlú àtàwọn òbí ẹni rẹ iná ìdìbò obìnrin kì í ṣe nígbà yẹn pàtàkì ó lè jẹ́ nàbà fọ́ ó bá ti tẹ̀lé rẹ̀ ó lè jẹ́ nàbà wá. Gómìnà yẹn kó gbìyànjú kó wọ́n sàkóso ara rẹ̀ kó rí pé ẹni tó ń bẹ́ fẹ́ ẹni rẹ̀. Báwo ló sọ̀rọ̀ fẹ́ni rẹ̀ ìkẹ́ méjì náà ẹ̀sìn rẹ̀ àtijọ́mọlúwà ẹ̀sìn àtijọ́mọlúwà ọ̀sán àrọ̀sálà àwọn ìjọ yìí. Pọ̀ ẹ̀tọ́ náà wá fẹ́ ni ìwọ náà báwo ìwọ náà ṣe wá rí o. Torí pé irú ẹ̀ ẹ̀yà wọ́pọ̀. So bí wọn náà lọ fẹ́ ẹni rẹ, báwo ni wọn náà ṣe rí? Ṣẹ́ni rẹ ni wọn náà rẹ sọ́jọ́ mọ́lá àwọn tó náà ló wà náà. Àbí àwọn ni wọ́n wà bá àwọn òbí rẹ̀. Pọ̀jù wọn náà dájú, wọn náà ẹni là. Tó bá kó mi. So kò lè dá fara rẹ̀. Tó bá ti dá, nípa rí látàkùnra rẹ̀ ó wá ń pọ̀ ní àdúrà mọ̀bẹ̀rẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ pípọ̀ ọlọ́run bá sùn hàn ọ̀kálá nínú ta ẹ̀sà fóyìn. ó dẹ̀ pa depression ẹni ibi púpọ̀ náà ọkùnrin rẹ̀ tí ò bá parẹ́ ó lè afẹ́ parí. kẹ́lẹ́ àwọn kan mẹ́tò dámọ́rẹ́ jù wá lọ́sìkò tẹ́ pé social media tàbí àwọn kan tá a fẹ́ gbọ́ iná tí wọ́n ń bá àwọn èèyàn lò kó lórí bẹ́ẹ̀. ẹni nígbà pé ẹni ibi làwọn ọkùnrin aláìmọ́ ni wọ́n ó lè wọ́n lọ bẹ́ẹ̀ lọ́kùnrin na náà lórí aláìmọ́lù àwọn obìnrin onítorí ara ẹjẹ́ ajá naturally kábíkì ara wa naturally ká mánéjì mánéjì wa pẹ̀lú ẹ̀kọ́ fi tó orí nìkan wá jọ́ọ̀jì ìnùlé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó sábìlì ẹ̀rú rẹ̀ pé akókò làgbájá gbàgbà lówó lọ sẹ́kù bá ara lẹ̀ àbùnáwó yẹn ẹ̀ àbúyẹ lọ́kọ̀ tiẹ̀ ni àbí àbúyẹ kọlọkọ tẹ náà ó ti lè pé kó o gbéra ọjọ́ yẹn lé lórí náà náà tí ọkọ jẹ báwo ló ṣe rí sí ọ bẹ́ẹ̀ náà ni kò ṣe bá mi ẹjẹ pẹlẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà fi lè pé obìnrin bá lówó ná lè sábà fẹ́ gbàṣẹ ọkọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó sì máa sábà rí bẹ́ẹ̀ lóòótọ́ náà bọ́ sí gbogbo pé náà tó tọkùnrin ò bá sọ́ra ó lè jẹ́ háàsì àtàràkàtà ṣẹlẹ̀ ó lè ra kéta ìyàwó rẹ̀ àbí kó máa blọ́ọ̀kì gbogbo ọ̀nà tó bá lọ́pọ̀ fi lówó lọ èyí mo sọ fún ọ̀nà tí mo sọ torí ìfúráṣẹ̀ tó ti wà ní ọkàn tí ó jẹ́ ká bí sọ́dọ̀ sọ́dọ̀ lókè ń bẹ́ ọ̀bẹ jókòó tó owó ìyàwó rẹ̀ kí ni wàhálà tiẹ̀ ó bá lówó ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó ní kó máa ní lọ́dọ̀ rẹ̀ àtàwọn fábílì ẹ̀ tí wọ́n ti dẹ́kẹ́ so ìwọ́n náà mú kó tó tiẹ̀ so tẹ́yẹ̀ bá ti bí

so ka tẹ̀ka generalize the impression àwọn orí social media àwọn ilé ààrẹ àwùjọ pẹ́ àbúkọ ìmọ̀nà ìyàwó rẹ̀ tó wá sọ pé gbogbo ìmọ̀nà ìyàwó wọ́n náà wọ́n lọ́kọ́ ti màrí pé à tó bá gba ìmílò gbà padà ní. so tó ṣe tí so tó so fẹ́ so alhamdulillah so ọmọ yẹn tí ò lè yàwó rí ó wà ìmílò lè yàwó lórí dáadáa so ó ti wá máa ó sàbẹ̀ àwọn afáàmẹ́ ń lẹ́yà ó sì dìrẹ́ lẹ́yìn ṣe ẹran ni wọ́n ewúrẹ́ lẹ́lẹ̀ so ẹgbẹ́ ìdẹ̀ká máa jẹ́ ẹ̀rẹ́ àwọn impressions ó máa ń da marriage obìnrin tó sọ pé ọkùnrin òfin dá kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn táà rí ọmọ ẹ̀jẹ̀ ká sọ́ra ìdá àti ìdíjú ọlọ́pọ̀lọ́ nìyẹn tẹ́lá ti ṣe lọ fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ń gbọ́rọ̀ tó ń ṣe dáadáa ó ní ọkùnrin òmọ̀ sí ẹgbẹ́ bá fún un ó bẹ̀ẹ̀ jẹ́ ọkọ̀ bá tò ní ìsìn

ana inda wọn ni a bí bóró bá tẹ̀ fọ́lọ́mọ bó ṣe bọ́ ọ̀rọ̀ wọ́n ní ojú wo lè láàmù fi wo owó tí wọ́n fún yàn nígbà tí ń lọ mú yàn rajà kò gbà lẹ́yìn ṣùgbọ́n àwọn tí wọ́n lọ rajà lọ́dọ̀ wọn yẹn àwọn náà sọ pé àkọ́sọ́bà àwọn ẹlẹ́sìn kó wá mú yàn wá rajà lọ́dọ̀ wọn wá àfiṣe ìṣẹ̀ pé ṣé owó yẹn tó tọ́ ká gbà àbí sọ pé àfẹ́. ṣé lẹ́yìn pàtàkì àjàkọ́ lẹ́yìn bàbá rẹ̀. Kèdè bá pè lẹ́yìn o, ojú àwọn ẹni ẹ̀dá wọn ti fún òkè ẹ̀gbà owó bẹ́ẹ̀ mú ìyàwó àtọ́jọ́ wa. Nígbà tí wọ́n ń ṣe ìwò ọgbà ní àbí ẹ̀kọ́ pẹ̀lú kẹ̀mọ́ wá bẹ̀. Yẹ̀ẹ́ tó mú ìyàn lọ yẹn, ṣé ọjà tó náà ń tàbí ọjà yẹn ni? Àbíṣẹ́ tó àbí òun kẹ̀mọ́ mú ìyàn lọ bẹ̀. Tó àbíṣẹ́ yìí làbúrò ọmọ kátó ìgbéra tó kalẹ̀. Òun wà ní. Kì í ṣe bó ń la arú bí ẹ tó ń kun lé lápẹ̀rẹ̀ lè tí wọ́n ń ta péǹtì bíi kan tó wá mú wọn lọ ra péǹtì níbẹ̀ náà jọ lọ láti rà wà á fowó lé lẹ́yìn ó sọ iye náà tó ra àwọn ẹni yẹn náà sọ sọ àwọn tó wà ní ilé iṣẹ́ tó ń ta ọ̀gá yẹn náà wá fún òun lówó ìjọba àtàwọn ẹbí tí wọ́n ti gé owó yẹn sẹ́yìn wọ́n ti fowó kún yóò bá padà wá gba ìtọ́jú sọ̀rọ̀ sọ̀rọ̀ wà àfíà ah. àwọn ọ̀rọ̀ tó bá dé báyìí mọ́ nídìí kéèyàn bá balẹ̀ wù ú lórí ọ̀rọ̀ òyò ẹ̀tọ́ ṣe tó pọ̀ ní lápòjúwe nítì gẹ́gẹ́ ọ̀dà tí wọ́n mú wá lápòjúwe ṣé tí ẹ̀rí ẹ bá lọ fúnra rẹ̀ tó bá ní ọ̀dà yìí ṣe the minimum àbí the maximum price tẹ́lẹ̀ dó maximum price tẹ́lẹ̀ dólé lórí náà nìyẹn. mo ń àwọn oúnjẹ tó jáde lórí ẹ̀mí pé ṣé price tó kéré kù tẹ́lẹ̀ dólé lórí nìyẹn. torí pé ọlọ́jà àwọn náà gbé ìṣirò ọlọ́jà ìṣirò ní tó bá jẹ́ pé wọ́n ti wò pé ah, yé tí mo gbúlẹ̀ gbà yìí tẹ́yìn yìí bá tẹ́wọ́ tó bá mọ̀ ọjà náírà dá ó lè nílẹ̀ jù báyìí lọ. so mo tó bá pé áàdì bí a kọ̀ pé ah, ẹ̀mú yẹn ẹ̀kẹ̀rẹ̀ bá wa ẹ̀gá ìdè yẹn wa tí èyí bá ti kójú abẹ́ di ọmọ orí pé gẹ́gẹ́ ń bẹ ní sókè àgbèyò sèpsáà sèpsáà rẹ̀ yẹn òun ní mo fẹ́ ju àwọn nǹkan bí ìbò tó tún yàtọ̀ láwọn abala kọ̀ọ̀kan lápòjú ẹni tè ẹ fẹ́ kọ́ tíkẹ́ẹ̀tì lásìkò èmi ní ẹmúwó wá ìlọba ikọ èmi mọ̀ nípa akíkọ rẹ̀ lápòjù kèé ṣe iye tí màá kọ́ sí ẹ̀yẹ́ náà màá gbà lọ́wọ́ rẹ̀ torí pé sáfíìsì tó fẹ́ lọ rẹ́ńdà yẹn màá gbowó lórí ẹ̀ ìmọ̀ tí mo fẹ́ lò àti gbogbo nǹkan tó gbogbo bó ṣe máa lọ tí ó sọ̀rọ̀ fẹ́ gbàgbó lórí ẹ̀ àwọn máa sọ pé kí lọ́dọ̀ gbogbo ilẹ̀ but sábà ń sọ pé ó ti ń di third party ẹ̀ka ló lọ́jà ó wá fẹ́ bọ̀ lówó èyẹ fún wà very careful láwọn but ó pọ́ ó ṣeéṣe báyà kọ́ sọ pé ókè o ẹ mú yẹn wá síbi ọjà yìí yé báyìí láàmú fún yín discount tí àwọn tó fẹ́ rajà táwọn náà ti gbà gbogbo ilé ìfowópamọ́ sí wọn pé bóyá àwọn náà wò pé wọ́n tàtà tó dáa fáwọn ah, so àbíbílítì là mẹ́ra búlọ́ọ̀kù lè sẹ́kẹ̀ẹ́.

bóyá ẹni ẹgbẹ́ ti kan ní àfẹ́sà wọn aláàkẹ́kẹ́ tẹ̀ léèyàn sáádà rẹ̀ lórí ẹ̀ tó bá jẹ́ pé kí nǹkan bá tẹ̀ tẹ̀ lórí àbẹ̀ lórí ìgbìn kankan kò ní kò ní já fúnra jẹ̀ ojú ní òwúrọ̀ ayé ilé lóhùn lọ́bì kan ẹ iṣẹ́ lórí òlọ́wọ́ pé irú ẹni yẹn kí ni nàìjíríà àti ilé ẹni ti fún irú ẹni bẹ́ẹ̀. ẹlẹ́kejì ni ọ̀rọ̀ tí wọ́n sọ lórí òkè wọ́n ní kí ni ọ̀nà láàrin lè gbà láti àbẹ̀wò ara wa làtọ̀ sí àti à ń pele lórí fóònù lẹ́gbẹ́ ìyá òdì ní wọ̀ lókè ó ti kọ́ mọ̀ láyé òdì lẹ́gbẹ́ fóònù lásán ìyẹn fi ń pera wọn pé ọ̀nà orí ẹ̀ ká máa gbà gẹ́gẹ́ láti máa di ibi ara wa gẹ́gẹ́ bí ọmọ ìta tí ó lè fi àbàlí pé ká ìdí ìpele ti ọ̀rọ̀ wá fún mi wá sọ nígbà ṣùgbọ́n ìtọ́ sọ̀rọ̀ ìrún náfìlà ó jẹ́ rákà wọ́n ní lórí ìṣọ̀wá must we go behind Papa Ibrahim? Wọ́n ní wọ́n tọ̀wá kù lọ́wọ́. Ṣé dandan ni ká lọ sí ẹ̀yìn mọ̀tọ́ àbí ṣé bá lè túbọ̀ kọ̀? Ká lọ sẹ́yìn mọ̀tọ́ kù lọ́wọ́. Ẹ tó bẹ̀rẹ̀ lónìí ẹ̀rọ akẹ́kọ̀ọ́ àyè fẹ́fẹ́ pẹ̀lú. Ó súnmọ́ mọ́lẹ̀ fún ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rọ àkókò. Sínú ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàbí jírí ìpàdé. Ọkọ̀ bẹ̀rẹ̀ ókè. Ọkọ̀ bẹ̀rẹ̀ mi ta àbá. Òun ta dúró sí tẹ̀lé sọ̀. Egypt parí nù. Ibi Hemisphere, ibi Kẹmẹ́rì ẹ̀ káwọn máa gbọ́ sínú ẹ̀. Ẹgbọ́n tẹ́mi náà sọ. Ṣẹ́bi Hemisphere ẹ̀ ìtẹ́tà ti sọ̀rọ̀ àbúrò ẹ̀. Ara kàbá mi tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n wá fẹ́ tún kàbá owó ká, odidi sọ ẹgbẹ́ mi nìyẹn. Àwọn mẹ́wàá olùsowó ká iná kọ́ nípa àárín yẹn. So èyí tó kù ibi ilẹ̀ rẹ̀ tó kù, òun náà ra fi yẹn ìgbà tó lọ́dún tó ti jésù máa yẹ ẹni tó bá wọnú ìgbà tó bá kírun bí ẹni pé lọ́dún àbàtà lọ́dún kírun tó àbàtà wọn kọ́ ìgbà ìmọ̀ òun dáná pété kò sí nínú àwọn àbùtàṣọ tẹ bá máa fi tọwọ́ àkùnrin mọ̀ ọ̀dẹ́rẹ́ fìlà bẹ́ẹ̀ àbí àyèmí tẹ̀ bárí tó bàbá ojú ẹsẹ̀ àbí ìrọ̀lẹ́ tó wá tọ̀ sí bírísì wọ́n lè gba bẹ́ẹ̀ sílẹ̀. ìdáwà tó ti gbé ẹ̀yìn ti dàrí pé káàdì kan wá tọ̀ wá bù lọ́wọ́ ìbejì Ismail yẹn ó wà lọ́gbà náà jáde ó bá bí wọlé ó bá bẹ́ẹ̀ jáde là gbé kò wá fún yòókù kọ̀ọ̀kì kẹ́kẹ́sì bọ́t ìyẹn ò sọ̀rọ̀ sílẹ̀ fún ọ̀pọ̀ náà tó di wọ́n lé ẹjẹ́ pé tí nǹkan bá ti kan ọmọ ìyá òun èkì ní ipa á ṣe lọ sí àkúnlẹ̀ tó bá nídìí tó fi ṣe bẹ́ẹ̀ kó sọ káàdé ṣe tí ò bá dẹ̀ á nídìí nídìí àwọn ti ti wá fọ́ ọmọ ọba bá ṣe lọ́wọ́ lọ́wọ́ mo sì tàbọ̀ ọmọ bọ́tọ̀ bá rí pé ká ní ẹ̀sẹ̀ra kù yóò jẹ́ kó change àlùjọ lójì látara ẹ̀kọ́ ló ti tẹ̀ ó lè bá a change kárípá bá ń sọ pé kí ni ẹ̀ máa bá wí yóò kọ̀rẹ́ tuntun bẹ̀rẹ̀ sòtó lè má dá àpẹẹrẹ ká mọ̀lẹ̀ sòtó bá tó bá pé àwọn ah, kò yóò kọ̀rẹ́ tẹ̀ tó náà gba òní tó bá rẹ̀ ẹ̀ òní tó bẹ̀rẹ̀ ìlú wọn náà táwọn bá ń ṣe ìwà láàárẹ̀ àwọn kan tí a bá ń lò bá so àbẹ̀rẹ̀ wọn bá tún gbà ní ìgbà náà wọn àìlọ́kírun wọn ni aburú akọ̀dé máa burú tí wọ́n ṣe àìlọ́kírun wọn lásìkò aburú ńlá tó ga aburú tó ga gan nísìnyí gbẹ́sẹ̀ ń ṣe nǹkan tó jẹ́ tá a lè gbé lábẹ́ mùbá ẹ fi ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ mú kí tó mùbá kò bá làkà ìjọba kọ́mọ sí sálẹ̀ ká tó wá ṣe ẹ̀yìn so irú àwọn báyẹn àmọ̀ pọ̀ lẹ́mọ̀ aburú tó ń ṣe ẹ̀ tàbá lè pè wọ́n láti lọ sí àfihàn tàbá lè pè wọ́n àmọ̀ sí ká àrùn tó wọ́n ṣe. Ẹ lọ́ta rẹ̀ á sì wá dúró àwọn ẹni alára fún mọ́tẹ́ mẹ́ta lọ bá dáadáa táwọn abẹ́ ṣe lọ. Tùtọ́ àbá wa ní àpapọ̀ àbá ní àwa wá ní àwa ní kòwá àmọ́ ẹ̀fẹ́ ṣe àwa ṣe dáadáa tí wọ́n mọ̀ pé ó ṣe é ṣe àpẹẹrẹ ọ̀tọ̀lọ́. Bọ́lá káwọn ti gbà pé àwọn ilé àwọn ilé àmọ́dọ́ ti tẹ̀lé gbogbo àwọn ilé àmọ́dọ́ ti tó ìwọ ìmọ̀tẹ́lẹ̀ Táwọn ìbá tí ò dáa. Àpẹẹrẹ tó wọ́n ṣe tí ò dáa àti sọ pé bẹ́ẹ̀ àpẹẹrẹ ò dáa àwọn táwọn mọ̀ pé nǹkan yẹn ó ṣe é ṣe lọ́nà tó dáa á ṣe lọ́nà tó dáa tí àwọn èèyàn pọ̀ pé ẹ ṣe bá wọn náà ṣe ti wọn dáadáa so àwọn fẹ́ so àwọn tó ní pé àwọn fẹ́ ṣe nǹkan tí ò dáa ẹ wò bàkẹ́ táwọn tẹ̀lé ìgbẹ́ kọ́kọ́ dé ẹ fi wọn máa ń dọ̀tí yẹn àkàndó ìgbà kọ́kọ́ dé òtó ti ká mẹ́lò mi dáì ìjọba bí ọ̀rọ̀ ọjọ́ ìgbà díẹ̀ tó mú sọ yìí àwọn ìlú bí i ti súnà nítorí pé àwọn tọ̀síkì wá ṣe báyìí àwọn àti pẹ́sì kí sókòtò lókè èyí kèdè súnà rẹ̀ so àwọn ṣe láti mú ṣègídé o ó ṣe ká ṣe so àwọn torípá àwọn fẹ́ẹ́ ṣe nkẹ́kẹ́ torípá àwọn fẹ́ẹ́ ṣe nkẹ́ yẹn àwọn torípá àwọn fẹ́ẹ́ ṣe o kì ní ẹ̀ ti di àrà àwọn àpọ̀dù bíjà níṣìí nílẹ̀ Yorùbá agbára tí mo wọ̀ ẹ́ àwọn àfáàjọ náà máa gbára fẹ́ẹ́ dàdàpọ̀ nípìnlẹ̀ Yorùbá kẹ́rin ká tó ní àfáàjọ àwọn àgbàlagbà náà máa gbára àwọn àfáàjọ àwọn àlùsùn náà lọ́wọ́ Ah. so ìwọ wọ tiẹ̀ kò ní kọjá kí ni o kó sẹ̀ nígbà àwọn fi ń dọ́lá ẹgbẹ́ láwọn àlejò ọgbà kẹlẹ̀ báyìí àsọdọ́ ọmọ ọmọ gbálẹ̀ ìwọ wọ tiẹ̀ lọ́nà tí ó bá ìwọ ọba so táwọn èèyàn bá ń ṣe nǹkan omi ní pé àwọn èèyàn kan ní ṣe àwọn súnfì náà ń ṣe àwọn múdà náà ń ṣe kíní ẹ ti wá sáré ju bídà náà so ó lè jẹ́ pé nǹkan tó lẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe bọ̀tọ̀ ń ṣe lọ́nà tí ó dà wọ́n tó mọ̀ tó mọ̀ que lẹ́tọ̀ọ́ rẹ̀ oṣù tó àti ìmẹ̀yà àrùkọ ni pé ẹjẹ́ fúlá pẹ̀lúwe kí ẹ̀ máa láwàní láwàní bí wọ́n ti máa ń wé ilẹ̀ Yorùbá yẹn máa ń wé sórí yẹn sábà yìí pé àdéhùn àfáàtò jẹ́ pàfà sódà ti máa ń wé láwàní bẹ́ẹ̀ náà dẹ́kun ṣé tó ní bá wọn bídà mímọ́ wá wé láwàní nínú ilẹ̀ náà Yorùbá yẹn ká sọ yìí pé ẹni yẹn ó ti tó bídà tó kó ṣe kẹta fún bídà máa ṣe ẹ gẹ́tì bẹ́ẹ̀ tẹ̀lé kí nàìjíríà wà ní yunifásitì á dà alárúbáwá ní ìsẹ́ńdà àbórí lẹ́yìn àwọn afárẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ìlú ìtọ́ ń wé ní bíbá yìí yẹ so ada dà tiwa náà bíbá yìí nàbí àtàlẹ́ sùmọ́lẹ̀ àtàwọn oníṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀ ó kì í pààyè àwọn táwọn afẹ́sẹ̀ ń ṣe bẹ́ẹ̀ níbí níbílẹ̀ àwọn wo àwọn mọ̀kọ́ lòrò àwọn kìnnìkan so káwọn àti àfa àtúndẹ̀kẹ́ mọ́ ń wé láwọn àtúndẹ̀kẹ́ wọ́n wúlò àwọn ọdún kò so tí wọ́n wà ní ti tó ń lọ ẹ̀sìn rẹ̀ so olóòtú ọ̀nà pé ní súnà fún apẹ́ ẹ̀sìn ní. ọ̀nà tó bá pẹ́ ẹ̀sìn ní ẹ̀yìn dàgbé láwàdà súnà yóò pè wọ́n kọ́ bẹ́ẹ̀ fún wa. so àwọn ìkẹyẹ àwọn ọmọ sàlàyé ẹ̀kọ́ máa yé so dà ok ìta òfin tí wọ́n ń ṣe yìí àwọn kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹ̀ nílé ok níbo làwọn tí wọ́n ń ṣe àṣejù àbáṣe ètò nígbà ìwọ̀n ń súnà àkàtúnṣe rẹ̀ ó lẹ́sẹ̀ sọ pé bàtà ìwádìí ábà àwọn èèyàn ti ábà ń gbọ́ sí wa ọmọ tí wọ́n nígbà kúrán àwọn èèyàn ń pọ̀ sí so nítorí ìyẹn látara pé ó di àrà sáwọn ìpele súnà ọmọdé wọn tí wọ́n pọ̀ tí wọ́n fi súnà wọn tó sọ̀rọ̀ mọ́tò àti àrà mọ́. àwọn èèyàn wọn kí ìrùn tó wọ́n ti sọ̀rọ̀ ọ̀gbà mi àbí níbi ìyàwó wọn kí ìrùn bí ìyàwó gbà mí. ṣé àwọn tó ní bá wọn àwọn tó ti sẹ́ sọ pé àwọn àwọn tí ìlànà fa ìyàwó máa fa ìyàwó à. Ah! jẹ́ kí kí n bẹ̀rẹ̀ káfíkì ìsìnlẹ̀ Yorùbá yà dá o ṣẹ́ni nígbà mi ó wọ ìjà àwọn kẹkẹ bí ìyàwó sí bí ìyàwó sí tẹ́gbẹ́ àníbẹ̀ wá ẹ̀rí fún àdúsọ̀lá rẹ̀ sọ̀lá ìgbà tí wọ́n gbéyàwó àwọn àfọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún àwọn obìnrin ah, ṣé ẹ̀ níbi àwọn ẹsẹ̀ orí kẹtẹ́ ní ọkọ ni torí pé àdúrà kan lẹ́nu pé pé àwọn àsọ̀rí wọ́n nífẹ̀ẹ́ irúfẹ́ tó áńdà owó rẹ̀ àwọn obìnrin àwọn tẹ́ ẹ̀ máa lọ lórí àná wọ́n máa tẹ́ sọ́ọ́lẹ̀ àbí ṣé àrábìnrin àbí wọ́n á torí pé àwọn tọmọdá ń fẹ́ sọ́lẹ̀ ilé pẹ̀pẹ́ bí ìlà ṣùgbọ́n ẹgbẹ́ tó jẹ́ púpọ̀ yóò ní wọ́n tẹ́ sọ́lẹ̀ tó jẹ́ tẹ̀ dẹ́kun ó sì kí wọ́n tẹ̀ tẹ́ sọ́lẹ̀ ẹ̀yìn àti mọ̀ pé àwọn obìnrin lé wọn fẹ́ gbowó ẹ̀dá wọn àrà yẹn tóbi ni ẹ̀tọ́ wọn fún wọn tó gbọ́ ẹ abúrò ọmọ pípé ọwọ́ àdélé àná wọ́n tẹ́ sọ́lẹ̀ ọwọ́ àdélé mẹ́sẹ̀jì wéré ọkà tí ó dá sọ ìbónú àwọn obìnrin mẹ́lẹ̀ ó ní wèrè ní ìyàwó ọkùnrin tó mú ayò mo ti ọkọ̀ wèrè tó ẹjẹ́ àmọ̀ fi túnà ẹgbẹ́ ọdá ilé ọ̀rọ̀ Salman àti àbúdàdà a mọ̀ ẹ̀rọ olórí súnà ṣùgbọ́n àní alórí gíní lórí ìtàṣàdùd so ẹjẹ́ káwà bẹ́ẹ̀ kẹ́ẹ̀kọ́ àwọn tó bá jẹ́ áádà ọ̀tọ̀ ní tó bá jẹ́ mọ̀bá ọ̀tọ̀ kábọ̀ mi tẹ̀ papọ̀ àwọn èèyàn fẹ́ lẹ́mẹ́rù ẹ wo nínú ṣòrótò à ń sọ ta mẹ́wọ̀ ṣòrótò ìjà mo ní aláyẹ̀kún ní bá tó ṣòro àbí ó mẹ́jẹ àtọ ìgbàjúmọ̀ àwọn afọ àṣàlàyé ti bọ̀dá asọ gbajúmọ̀dà wípé àgbẹ̀ pé nínú àwùjọ yẹn àwùjọ ló máa dábì ìṣúrọ̀ ẹ̀ aṣọ gbajúmọ̀ àtẹ́gbẹ́ nínú àwùjọ ẹ̀wọ̀n ẹ̀ kì í wọ̀ ọ́ tí wọ́n bá ti wọ̀ báyìí gbogbo yóò o sí ọ̀la tó aṣọ ṣúrọ̀ nílùú mi ó lè má jẹ́ aṣọ ṣúrọ̀ tó kí ẹ bàbá sí ara ah wàhálà tẹ́lá dé sí ìlànà tí a já ìlànà tí a já láàrin tó kọ́ ẹ̀ tẹ́lá dé ní mẹ́ta tẹ́ ìbá yà fọ́tò ẹ̀ yà fọ́tò rán wáyé tó wá ẹ̀ mọ́ṣí mọ́ṣí mọ́ṣí mọ́ṣí wọ́n mọ̀ yà wọ́n mọ̀ yà ó tó ó jọwọ́ lójú ẹ̀ lápò àpẹtẹ ajá nílẹ̀ Yorùbá wà kí ni sóòrọ̀ rẹ̀ kẹ́lẹ̀ láwọn débìlà tó jẹ ajá so báwọn yẹn ká ṣe nǹkan kan kó tó sọ nǹkan yẹn di pé ṣàárù lọ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ kí lẹ́ẹ̀sì tó wọ́n pè tí wọ́n ń ṣe. ẹgbẹ́ tó bá ti wá ìtọ́jú yẹn lẹ́ẹ̀sì bá sọ pé mo bá mo bá àwọn yẹn ń ṣe wọ́n bá sábà yẹn kó tó sọ nǹkan yàrá kí ni nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ tí ò dáa ó ṣe kọlà àgbélé gbogbo ní ṣe pẹ̀lọ́rọ̀ ẹ̀nà àjíyá. wọ́n ní bọ́ọ̀lù àti ọ̀dọ́ abẹ́rẹ́ wọn láì tẹ̀lé ọdún kọ́ọ̀lù.

pé àwọn afọ àtọ̀fà ní pàtàkì ní pé ẹ̀rọ kí ló fà á ní. ẹ̀sìn ní àwọn ẹ̀kọ́ yẹn àwọn tó ti wá kẹ́kọ̀ọ́ yẹn wá ju àwọn àwọn àwọn tó wà wọn. ó máa yẹ lọ́la tí ó ti ó tẹ̀lé bàbá ẹ̀kọ́ tó dúró tó máa kú ẹ̀mí yẹn nà ẹ̀sìn ẹ̀fẹ́ gba àwọn ìdájú. náà bí wàá kúndà fẹ́ àkọ́kọ́ dẹ́ ọlọ́ọ̀bà á tẹ̀. Thank you.

náà ìzákùnlọ́ ọ̀kẹ́ ìrẹ̀bára fún ọdún ọlọ́ọ̀bá àtọ̀gbọ́ yìí sàrà alákọ̀ọ́kọ́ náà ọ̀rọ̀ ẹ̀sìn èyí lè ní mọ́kìp kan ní àárọ̀ ó dá lẹ́kẹ̀ẹ́ ti lẹ̀ níta lè mú fún ẹ̀ yá àárọ̀ mo sọ pé báyìí pàtó di ọ̀sán ó ti kí ni o kò ké ń jẹ ṣùgbọ́n kí alákọ̀ọ́jọ́ lè rìn pé kí ló ké ń jẹ lé ní orí so inú mi dùn bí àwọn ọ̀rọ̀ ẹ̀ ti wá tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ rẹ̀ tẹ́lẹ̀ sọ pé ẹ̀rí fún gbàdúrà tàbí rántí gbàdúrà tàbí rẹ̀ nǹkan tí mo kó tù ẹ̀rí rẹ̀ tí wọ́n ń wa mo torí pé Ọrụ ẹ̀sìn nínú mọ́jẹ̀mú tó wà bẹ̀rẹ̀ tó gbé ó wà lórí bàtà ẹ̀jẹ̀ fún yín nǹkan sọ gbogbo tá a sọ ìfẹ́ sọ yìí onígbọ́nà yorùbá la wà ní lórí ẹ lọ kírun ẹ pè ní àádà ká sọ̀rọ̀ yìí ní àgbáyé ẹ wọ́n fẹ́ máa nínú ọ̀pọ̀ tó mọ́ ṣe fi ṣéèkì láwọn ṣàlábù ni pé wọ́n máa ń náró ẹ̀ sí ẹ̀rọ̀mẹ́ntì wà náà ẹ kọ́kọ́ gbé ní pé ìdájọ́ ààrùn dákọ́jọ́ pé lẹ́kọ́ ti gbé báyìí lọ́gbẹ́ fún òbí lẹ́kọ́ gbé tó bí ó gbé kọ́tà tó dé kiri tẹ̀ yóò lọ. ní àwọn ọmọ tó táwọn afá yìí ṣe àwọn fatuwa ó ní tẹ̀kọ́ ní gbogbo àlàyé ìgbókè ní kèé kùrán nìkan ẹ̀ kálá ṣe hálùkọ̀ àkàtìrà ìyáni sọ̀rọ̀ lé bàbá parí tíra ẹ̀ ṣe àpìlà a ìyáni sọ̀rọ̀ fi hàn hàpìlà ọlọ́run lè fi wá ṣe kò ń gẹ́ láti bẹ̀rẹ̀ dé parí àti parí ìdí mọ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe o láyé o wọ́n kà pa ẹran a ti dúpẹ́ fún àmà lérí pa bẹ̀rẹ̀ àti parí. tẹ́lẹ̀ bá lọ rìn àjò tó bá dé dáhùn àwọn amẹ́tẹ́lẹ̀ yorùbá nígbà kẹta máa ti fẹ́ káàdì tí wọ́n náà ń ṣe ẹwọ jímọ̀ àwọn kẹgbẹ́ àpá yorùbá wọ̀ tí ẹ̀ bá lọ rẹ̀ àjọ ẹ̀ ní ìrìn àjò ó lè kó ó sì dé padà ó ah lọ ṣe o ó lè pẹ́yà kó fi ṣe àwẹ̀jẹ̀ rẹ̀ mú pé àdúgbò lọ. so tó bá wà nípa hafla níbi ẹ̀rọ ẹ̀kọ́ ẹgbẹ́ ní ojú jẹ́nẹ́rà ẹ bá gbé lójú bí Ìbàdàn àwọn afáàkẹ́ ẹ já sọ ní jẹ́nẹ́rà lágbàáyé pé kí ni nǹkan tí wọ́n pè ní hafla kí ni ìdájọ́ nǹkan tí wọ́n pè ní hafla ni wípé ọmọ parí ìpele kan nínú ìpele ẹ̀kọ́ bóyá ìdàyà bóyá ìlàdíyà bóyá tàdàwíyà bóyá parí bàtọ́rìs àbẹ́nìtì àbótí ẹ̀fẹ́ tí àkẹ́ ló mú ló há ló kàtẹ́ a fi nǹkan yẹ dúpẹ́ ọ̀dọ̀ àwọn ọ̀hánà ọ̀nà ara a sì fi ń ṣe ìwúrí ọmọ yìí ìtòjẹ́ ìlẹ̀ hafla ni ṣé àgbẹ̀kọ̀ lórí méjì níta àtọ̀ sí àwọn ilẹ̀ Yorùbá ń ta ìyókù àpapẹ̀ ẹ̀rọ mẹ́ àwọn èèyàn èso general environment wọn ló ṣe gidi o ló béèrè pàdé kéèyàn ó kọ́nà ọmọ ṣòro fún yẹn kéèyàn dúpẹ́ kéèyàn ó ṣàjá èèyàn kéèyàn sì máa kí lójú ìmọ̀nà ìwà mẹ́ ṣé nǹkan tó lẹ́tọ̀ọ́ ló ṣe dáadáa bílẹ̀ ìdáhùn pé kò lẹ́tọ̀ọ́ ilé ìgbà rí pé lásánùkọ̀ ìlà àfìsàlà ọ̀nà mi lọ sí ìgbẹ́ àwọn díje àfi níbi nǹkan mẹ́ta tẹ́rọ ohun kọ́bẹ̀ ìsọ́nà ìsọ́nà ìdápọ̀ yẹn àwọn nǹkan yẹn ní ṣe pẹ̀lú ìmọ̀ tàbí jihad ẹ̀ tó fẹ́ ju ikọ̀ àwọn tó fẹ́ fẹ́ ṣe sáré wọ́n ní àdúgbò ìfi à wọn ọ̀rọ̀ yẹn ń ṣojú kòkòrò tẹ̀síjẹ́ ìtọ̀ àfìlà kéèyàn ṣàjà rẹ̀ kéèyàn ti rẹ̀ lẹ́kì lórí ìtẹ̀lé tọ̀dọ̀ ọmọ tó parí ìdádí tẹ̀wú ẹ̀ṣà já àrùn ẹ̀dẹ̀ tó dúpẹ́ pé níwọ̀n bá tó kéé tó ṣe náà ó ti bìí so kí ní yẹn ìpìlẹ̀ táwọn àfáà ti lọ ń pátó àwọn wọlé ẹgbẹ́fẹ́ níta nítorí ẹ̀ṣẹ̀ afla ó ní ìdúpẹ́ fọ́lọ̀ àti ìṣẹ̀rẹ̀ ẹni lójú kòkòrò àlékún lórí ìwà mẹ́rin tí wọ́n sì rí pìlẹ̀ fún ibi àdìsí lásán àwọn tó jọwọ́ bẹ̀ pé àti máa ń ṣàjá àwọn èèyàn ní máa ń ṣe wọ́n láti níbi ọ̀rọ̀ tó máa ń ṣe pẹ̀lú tẹ̀sán náà bá apájọ jihad nínú ìyá àtúnṣe kí ni wà ìmọ̀ wà so lẹ́fà tó àwọn ọ̀rẹ́ fatiwa yẹn ti wọ lórí olóòtú dájú ìgbé ìlẹ́kọ̀ọ́ ká dúpẹ́ fún aláṣà àwọn ọ̀tàrà ká sì ṣe àwọn akẹ́kọ̀ọ́ láti nígbà tí wọ́n bá parí ìpele ẹ̀kọ́ àsọfọ́ wa dìbò èso ọ̀rọ̀ ẹ̀ o but in tó lẹ́tọ̀ọ́ ni general mo sọ gbogbo àgbáyé aṣọ àmì àwọn ìlú kọ̀ọ̀kan wà fún irú ẹ̀ ní ilẹ̀ yorùbá wa àfa àwọn aṣọ di oúnjẹ wọn ò ní lọ kírun òun sì gbá òun sàrò sẹ́ni tí wọ́n ń ṣe pátápátá tí ọ̀dà ń bẹ̀ yẹn a wọn dànù ṣùgbọ́n kò lè wọ́n ìpìlẹ̀ ìlẹ́tọ̀ọ́ yẹn dànù ìtẹ̀míṣẹ̀ so ìpìlẹ̀ lẹ́tọ̀ọ́ yẹn ń gbọ́dọ̀ àwọn fáfi ará ìlú ibi wípé ìlẹ́tọ̀ọ́ ìdúpẹ́ fọlọ́run ọba iná fàáṣẹ lórí àbọ̀dé bẹ́ẹ̀ kàtàwọn ẹ̀ máa ṣe wò tẹ̀pẹ́lẹ́jà kan àwọn ìṣòro àbọ̀dé mẹ́ta bí dáa ni míwà ìpìlẹ̀ ní pé tí èèyàn tíráfù tó bá dé ó lè pẹ̀lẹ́ fún tọ́mọ́ náà kọ́ba kì í ti lọ́kà lọ ọkà lọ àbújá ó sì dé padà ó lẹ́tọ̀ mọ́ pẹ̀lẹ́ ó sì kú fún pàmò àlọ́ ẹ̀tọ́ wa lọ hajj tó lẹ́ka dé ó kà pẹ̀lẹ́ ẹni ọjọ́ tó wá kọ̀ lọ́rùn kò kà pẹ̀lẹ́ fún ẹ̀yà bá jẹun ṣé bí dẹ́ but nílẹ̀ Yorùbá àwọn tó di odidi

ẹ kọ́kọ́ dijú palẹ̀ yorùbá tẹ́ wà ẹ kọ́kọ́ sọ̀rọ̀ nípa áàmù gbogbo mùsùlùmí àgbáyé kí dẹ̀ ni ìdí tí wọ́n gbé nǹkan ìkàlẹ̀ kí lẹ̀ fi sọ ń parẹ̀ inú oníkẹ́ ẹ̀ mọ̀ṣù ní bóyá lánàá ẹ̀ka bẹ̀rẹ̀ kan tó jọba ìlọ́wọ́ ọ̀gá náà ó ní pé àwọn ọmọ ọ̀bùsáàbù wípé ah, ìbéèrè yẹn ìbéèrè yẹn jọ nǹkan yìí nígbà àwọn ọ̀sẹ̀ sábẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀bùsáàbù nígbà kan ẹ̀hẹ́ kò ṣe rẹ́ bí àwọn ọ̀bùsáàbù nígbà kan téèyàn bá sick téèyàn bá fẹ́ ṣàdúrà wọn ò pa ẹran nínú ìlú ẹ̀rọ yìí pé àwọn tó wá rí pé nígbà tó ṣúgà kọ́kọ́ dé balabala tó bí mi yẹ pé wọ́n ṣúgà kọ́kọ́ dé àwọn ọkọ̀ ṣúgà takò pọ̀lú sẹ́nà àwọn tó ní pé àwọn èyí tó ń pẹran náà pé ọ̀rọ̀ pé ah, mo wá ní ẹbí ìgbàdúgbòlẹ̀múlẹ̀ Yorùbá nù normally ìsàdúà ìsàkùrà ní mo kẹ̀lé kí lónìí kí wọ́n pé ah, Ọlọ́run àdúpẹ́ tó ṣe òkú kí ìsìnkú mo kà pẹ́ran ní ìkápùrà ní ìtàjọ́ àwọn mo kà wà bí mo kà á tútù lóye ìbáàdà sọ́nà òun gbà bọ́ ìgbàsọ̀dẹ́lẹ̀ Yorùbá àwọn lọ́lọ́ kí Kùránì wọ́n lọ mọ́ àdúrà so bọ̀gbọ̀n tó àwọn ará pé ilé ti wọlé díẹ̀ ẹja sẹpẹrẹtì ìdájọ́ yìí so èyẹ lè pẹrẹ fún aláṣọba àrà kìí ti bọ́sà dùn àwọn nǹkan kakura ní o ó kẹ́ jì í ó kà bí a ṣe àbúkọ́ lò lọ́dún ẹ̀bà ara olùkọ́ náà ó sì pa ó sì pé ìbáàdà ló ṣe kò sí ìgbàlùkọ́ kakura ní àbúkọ́ náà so torí pé àwọn tó wá ń sọ di pé wọ́n máa ń para pẹ̀lú kùránì àbẹ́ para pẹ̀lú àdúrà sáwọn àdáwù tó wá kúrò nínú ìjọsìn táwọn ọ̀sẹ̀ fọ́lọ̀ so ìmọ̀ pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ separate kìíní yẹn separate ẹ kọ́kọ́ separate ìdájọ́ pẹ̀lú kúrò níbi àwọn tó wọlé mẹ́ èyí ò mọ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ so ìdájọ́ ni pé olè yàtí olè lọ àbúkẹ́jẹ̀ ẹ̀kẹ́jẹ̀ lẹ̀ so àkódàjọ́ fún ẹ̀ so but èyí ó gẹ́ẹ̀tẹ̀ tó bá ti separate méjèèjì so kọ́nà bá kún fún alágbọ̀n yẹn so àwọn ọ̀sán tó kún lẹ́yìn òbá àfáàsọ́ kàtà lórí ilẹ̀ Yorùbá ló ti dé bẹ́ẹ̀ ní àwọn ìlú mi ilẹ̀ lábá nìṣe fún àwọn òní ṣe kò sí pẹ́ṣà kankan láti ọ̀la àparí méjì àti mọ̀gbọ́ra tí a tàkà lọ ọ̀la láparí rẹ̀ wá sí lọ́la ẹni bá bàgẹ́ ìgbẹ́kẹ̀ tí ó ti bíra ìtìwá ó ti bẹ̀rẹ̀ wọ́n ti gbé méjì ìgbọ́ ti wá kálukú lẹ̀ jẹ́ apárí pàṣẹ bẹ̀ a ti jẹ́ a ti mú nǹkan a ti wọlé kí làtà àti pọ́pọ́ náà pé àparí síra yìí a tún bẹ̀rẹ̀ ìmí ọ̀rọ̀ fún aná ìjọ lórí ẹ̀ wọ́n ti tá fúlà náà so kò ti gbé wá ṣùgbọ́n tí káwọn bá sọ sọmọ so àwọn táwọn bá fi mú tí ọ̀dà fún

wọ́n pè wọ́n rò pé ànátọ̀ tó kò sálẹ̀tọ̀ náà ọmọ ìyá mi sọ pé ó lẹ́tọ̀ kí òun yẹ kó díjà o ìwọ̀n ọ̀dún wà lára wa so àìmọye mọ̀sáàkì ló mọ̀ rí bẹ́ẹ̀ lẹ́gbẹ́ ilé oṣù ọ̀bá yìí ìdí kan dání pé ó kálukú mọ́ lò ìfẹ́ ni ìdí yẹn bá rí pẹ̀lú àlà pé mo sọ mo lè sọ nǹkan láàárọ̀ kó dà lẹ́gbẹ̀ẹ́ sọ pé á ah, àlàyé mi ti dé etí gbọ̀ so bọ̀ tí àlàyé mi ò bá sì yé mi yẹn á dọ̀gbọ́ ra wa yé èmi ò ní sọ pé ẹni tí wọ́n ń ṣe ó ṣàìdá wọ́n ti èmi náà ti mọ́ ní mi ṣe ẹ̀nà ọ̀sẹ̀ pẹ̀lú náà ṣe àṣejù ṣùgbọ́n ó sàkàtú pẹ̀lú ìfẹ́ náà ráìtì ṣòkòrò àwọn ìjù mọ́mù má lè fẹ́ mọ́ ọ̀la ó ní pé rọ́ọ̀yì sọ̀rí ìyàtọ̀ mi lọ́kọ̀tà mo kíkù mi mo gbà pé lọ́la àbíà bọ̀ mistake wà bẹ̀ wà rọ́ọ̀yì rọ́ọ̀yì kọ́tọ̀ ìyàtọ̀ mi sọ́rí ìròrí ẹlòmíì rè lọ́dọ̀ mi mistake ni bọ̀t òdodo wà mẹ́ tí ó sọ mẹ́ẹ̀ ní pé kí ìwà fàbalẹ̀ gbọ́dọ̀ yẹ ẹlòmíì mẹ́ bóyá ìtúwọ̀n sọ yẹn bóyá oṣù gbọ́n láìpẹ́ ẹ̀ kó kópa àdúrà pé o fẹ́ kẹ́kọ̀ọ́ ní orí ti sọ. tó bẹ́ẹ̀ bá ti dá nǹkan ní sọ́nà àpòdodo wà mẹ́ o wọ́n àpòdodo wà mẹ́ kẹ́ẹ̀fì ẹlẹ́kẹ́ẹ̀fì so àtúntò mọ́tàlá mi àtúntò mọ́tàlá bá bá bá bá tí a kò pàdé aláṣọ àná. الله تعالى وعلى